السلام عليكم ورحمة الله وبركاته adá ọpẹ́ fún Ọlọ́run atọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú wa ọ̀gá wa Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam almab'uthu rahmatan lil alamin ẹni tí Ọlọ́run ọba rán sí gbogbo àgbáńlá ayé ènìyàn àti àlìjànú kó máa wá jẹ́ ìkẹ́ kó máa wá jẹ́ ọlà kó máa wá jẹ́ ìtọ́nisọ́nà ìsoríire láyé àti ní alìkìyàmà abẹ́lọ́hún kọ́lọ́hún kó ṣe àlékún ìyọ́nú rẹ̀ fún àwọn sọ̀hábí ànábì sallallahu alayhi wa sallam àwọn tí wọ́n dúró ti ẹ̀sìn ọlọ́run ọba ní àsìkò tí ó ṣòro ìyọ́nú ọlọ́run ọba náà kó máa sàn títí tó fi wá kárí àwa náà àti gbogbo mòmìnì tó dúró ti ẹ̀sìn ọlọ́run ọba bó ti tọ́ àti bó ti yẹ akírawa kó àkúlé àsìkò àsìkò ọdún iléyá àbẹ̀lọ́run kọ́lọ́run kó gba lẹ́sìn fún wa àtọ̀dún náà àtọ̀run àwọn oríṣiríṣi ìjọsìn ìbáàdà tọ́lọ́run fi wá sí kò rẹ̀ kọ́lọ́run kó gba lẹ́sìn fún wa kọ́lọ́run kó jókòó jẹ́ tòun wàá bẹ̀lọ́run kọ́lọ́run kó jẹ́ ká ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé pẹ̀lú àlàáfíà ara ní ọ̀nà tí ó gbà jọ tòun ọlọ́run ọba agẹ́gẹ́ bí ìṣe wa amansábàákà nínú tíra jamiu al-ulum al-hikam al-hafiz ibn rajab al-hanbali rahimahullah rahmatan wasa àmọ́ gẹ́gẹ́ bí ìjókòó tòní yóò kàn jẹ́ ìjókòó jalisatun iftitahiya ìjòkó ìsíde ìjòkó ìhànánsì pé ìjòkó tuntun bẹ̀rẹ̀ lọ́tún pẹ̀lú òwú ọlọ́run ọba lábẹ́ bẹ́ẹ̀ a kàn gbé àkókò kan nínú àwọn àkókò tí ó wà nílẹ̀ gẹ́gẹ́ bí àsìkò tí a wà yìí gbogbo aláma wípé pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run bóyá lánàá àbí lónìí gẹ́gẹ́ bí ètò ọlọ́run ọba lórí lẹ́lẹ̀ sẹ́pẹ́ ní ọlọ́run ọba ni mọ̀kọ́líbu al-umur wa mudabbiru ha ọlọ́run ni máa ń yí ọ̀rọ̀ padà ó ṣe wù ú gẹ́gẹ́ bí ètò rẹ̀ ọjọ́ àti oṣù àti ọdún a máa yí padà ìta tí ń bá bọ̀ lẹ́sìn òun náà ni ọdún fourteen thirty nine pẹ̀lú yọ̀ǹda ọlọ́run àti àánú rẹ̀ lánàá àbí òní àti bọ́ sí ọdún 1440 hìjìrí yìí ni wípé tabaníká máa kà á ní ní èjì ẹ̀ta tó jíṣẹ́ ńlá muhammadu sallallahu alayhi wa sallam tó ṣe ìṣípòpadà pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ọba láti ìlú mẹ́kà lọ sí ìlú Medina òyìn ló di ọdún ẹlẹ́ẹ̀kọ̀ọ̀kan one thousand four hundred and forty years ẹgbẹ̀rún ọdún kan àti ọgọ́rùn-ún mẹ́rin ó lé ogójì ọdún àtẹ̀tẹ̀ bẹ̀rẹ̀ ogójì ọdún rẹ̀ báyìí ọlọ́run ọba bó sì máa ń yípa padà nu àwọn kan ni wọ́n ti ń lò bọ̀ láti ẹgbẹ̀rún ọdún títí ó dóni so pẹ̀lú ògo ọlọ́run ọlọ́run tún ní káwa ó tún dá wa náà sí lónìí àwa náà ó tún lò títí dàsìkò tọ́lọ́run kó fi yọ̀ǹda abẹ́lọ́run kọ́lọ́run kó jẹ́ kí ìtaba lò kó jẹ́ ká lè fi lò lórí ìjọsìn fún ọlọ́run ọba kó sì gbà á lọ́wọ́ wa kó yọ́nú sí wa kó jẹ́ ká gbọ́ ọlọ́run ọba pàdé láyà tàlàáfíà àwa tọrọ ẹ̀mí gígùn àtàlàáfíà ara láti fi sin ọlọ́run ọba pẹ́ lórí ilẹ̀ náà gẹ́gẹ́ bí ó ti ṣe ńlá Muhammadu sallallahu alaihi wasallam sọ wípé nínú àwọn oore rẹ̀ tọ́lọ̀ máa ń ṣe fún ẹ̀dá òun ni kí ọlọ́run ó ṣe bawlul umri wa husnul ibada àwa husnul amali kẹ́mi ogún kọ́lọ́n kó lè jẹ́ kéèyàn rí iṣẹ́ dáadáa ṣe oríṣiríṣi àwọn ìbéèrè ní máa sábà wáyé látara àwọn oríṣiríṣi ìgbésẹ̀ kọ̀ọ̀kan tí máa ń wáyé nírú ọjọ́ ànámọ́ ọjọ́ òní nínú rẹ̀ òní wípé ká máa kíra ẹni happy new year àbí happy uh, new hijra uh, year àbí mubaraku hololi shari uh, mubarak hululi sanatin jadida sana hijiriyati jadida àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láwọn abòmíì tí ọlọ́run ti tún ní ki islam ò fẹsẹ̀ rinlẹ̀ dáadáa kódà ìjọba abẹ́ẹ̀ wọn tún máa declare public holiday alhamdulillah ní nàìjíríà àwa náà ti ń rí rò pé ní ọdún yìí báyìí rápò ti di stéètì mẹ́rin ní nàìjíríà tí wọ́n ti declare òní tuesday gẹ́gẹ́ bí public holiday torí pé òní tuesday ni sultan sokoto tó jẹ́ aláṣẹ àti olùdarí àti aṣíwájú. Si ìmáàmù almuslimina fi Nigeria, ẹkùn lálàṣẹ wa òní ni sultan announce pé a bẹ̀rẹ̀ sí ní máa ka oṣù muharramu yìí ti ṣe ìpìlẹ̀ ọdún one thousand four hundred and forty kano state àti jigawa ní north west ọ̀yọ́ uh, state ọ̀ṣun state àti ọ̀yọ́ state ní south west àwọn state mẹ́rẹ̀ẹ̀rin yìí wọ́n declare òní tuesday gẹ́gẹ́ bí uh, working free day tí ó máa jẹ́ public holiday láti celebrate uh, ìbẹ̀rẹ̀ ọdún tuntun fún uh, àwa mùsùlùmí tọba holiday náà kìí ṣe fún mùsùlùmí nìkan gbogbo public holiday ni gbogbo àti mùsùlùmí àti ẹni tí èsì mùsùlùmí tó wà ní àwọn status tá a dákọ̀ yìí àwọn náà ni holiday yìí wà fún tọ́ uh, oríṣiríṣi àwọn nǹkan míì ìtẹ́ tá a lè má lè mẹ́nu bà àmọ́ àwọn nǹkan tí máa ń ṣẹlẹ̀ nírú ọjọ́ òní ní ìbẹ̀rẹ̀ ọdún tá a wà yìí òní àwọn àbẹ̀rẹ̀ máa wá ń wáyé pé ǹjẹ́ irú àwọn àgbéṣẹ̀ báyìí ǹjọ́ bá a mu ǹjọ́ bá ìlànà ìsìlámù mu ǹjẹ́ a lè pè lára ẹ̀sìn bí ǹjẹ́ a lè ní bídíà bí ipe ní àdádálẹ̀ ní nínú ẹ̀sìn tí ò sí ẹ̀rí fún àtàwọn oríṣiríṣi ìbéèrè mi so láti wá dáhùn rẹ̀ yóò nídìí bóyá kakọ́kọ́ wo fojú wo kí ni wọ́n ń pè ní hijira bó o sì ni ó ṣe ó ṣe wáyé gbogbo wa la mọ̀ wípé ní òṣìṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ọba gbé dìde lójíṣẹ́ nígbà tí ọjọ́ orí rẹ̀ tó di ogójì ọdún àti ọdún kan ní ààyè kan tá ń pè ní ọgọ́rùn-ún níbi tí o ti máa ń sábà lọ farasin tó máa ń sábà lọ farapamọ́ nígbà tó rí wípé ní àwùjọ tó ń wà nínú mọ́kànjọ́ náà lọ́hùn àwọn ìwà pálapàla ìwà tí ò dá lókun bẹ́ẹ̀ a máa wá yèbá láti máa lè sin lọ́hùn ibẹ̀ ló wà tọ́lọ́run fi gbé tọ́lọ́run fi rán màláìka Jibrilu sí kó lọ sọ àkọ́kọ́ àyà nínú alukurani yìí ń àyà márùn-ún àkọ́kọ́ nusratul alaq اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم àwọn yìí ni aya àkọ́kọ́ tó sọ̀kalẹ̀ fún òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam eléyìí sì ní jẹ́ ìpìlẹ̀ eh, mẹsẹ̀njáhódù anabi sallallahu alayhi wa sallam ìjẹ́ òjíṣẹ́ ọlọ́run ọba rẹ̀ lẹ́yìn tó ti jẹ́ muhammadu ibn abdullahi lásán nílùú maka nísìnyí ó ti fi kún ó ti di muhammadu ibn abdullahi rasulullah abdullahi wa rasulu tó yẹ pé ní ìtẹ̀lé ìlísìn sí ìmágbèsè tayọ rẹ̀ ó ti dọ̀ràn yẹn anabi wa nílùú maka sallallahu alayhi wa sallam fún odidi ọdún mẹ́tàlá tó fi ń pe àwọn ará maka sí islam àwọn gbogbo ọdún mẹ́tàlá yìí ọlọ́run ò ká dára ìmànà tó tó gbajúmọ̀ yìí ni pé tó tó wáìdì tó fẹ̀ fún ọ̀rọ̀ amaka àwọn tí wọ́n gbà fáwọn sallallahu alaihi wasallam jọ́nà lọ́wọ́ wọn kiri nìyí eléyìí wá mú débi wípé lílọ bíbọ̀ wọn jíjẹ mímu wọn ìbálò wọn lùmọ́kà onira anabi sallallahu alaihi wasallam bó ti jẹ́ òṣìṣẹ́ ńlá bó ti jẹ́ òṣìṣẹ́ ọlọ́wọ́ba náà kò ìgbàláyè ò sí fún un láti máa lọ lè pàdé àwọn ìjọ rẹ̀ yìí débi wípé ní wọn a máa sá lẹ́ẹ̀kọ̀ọ̀kan sílé al-arqam ibn abil arqam ilé rẹ̀ tí wọ́n ń pè ní darul arqam ibn abi al-arqam ibẹ̀ ni wọ́n máa ń sábà sápamọ́ sí lẹ́ẹ̀kọ̀ọ̀kan fún ìpàdé ni àbí tí wọ́n bá fẹ́ jíjíròrò eléyìí nàbí gbàtẹ́yìn kan jí nǹkan ṣe nílùú maka bá nàbí ṣe wà ní sallallahu alaihi wasallam iṣẹ́ kankan ò wá ipe báyìí ni ọ ṣe anabi sọ àbẹ àtàwọn sàábì rẹ̀ ìṣẹ̀mí ò rọrùn iṣẹ́ ọlọ́run bá gan kò ṣeé jẹ́ lógeere àtànẹ́bí sọlá sọlá àtàwọn sàábì rẹ̀ nínú ìnira ni wọ́n wà bí wọ́n ṣe wà ní títí tó fi di wípé lẹ́yìn nǹkan bíi ọdún lẹ́yìn ọdún méjìlá tí ò tí ì pé mẹ́tàlá rẹ̀ ò ní ah, Abu Talib kú èyí tó jẹ́ amú anabi sallallahu alaihi wasallam ọ̀nkù rẹ̀ a sì mọ̀ tẹ́ nílùú maka náà gẹ́gẹ́ bí yorùbá ti máa sọ yìí pé ní kò sí bí ó ṣe burú tí ò ní kọ ẹnìkan mọ́ ni ọlọ́run ní kí àwọn méjì àwọn méjì náà àwọn èèyàn ara maka ń jọ́nà lọ́hùn ọlọ́run ní kí wọ́n kú pẹ̀lú anabi sallallahu alaihi wasallam àtàwọn sàábì rẹ̀ ẹnìkan náà méjì mùsùlùmí ni ẹnìkejì kì í ṣe mùsùlùmí ẹni tí ẹsẹ mùsùlùmí òun náà ni ẹ̀jẹ̀ anabi sallallahu alayhi wa sallam ìyẹn Abu Talib tó jẹ́ ọ̀nkù anabi sallallahu alayhi wa sallam ẹni kejì tó jẹ́ mùsùlùmí òun náà nìyàwó rẹ̀ ìyá ńlá wa Khadijatu bintu Khuwailid radiyallahu ta'ala anha àwọn èyí rẹ̀ fi ṣe igi lẹ́yìn ọgbà àwọn mùsùlùmí jọ náà kábojú kábojú rí Abu Talib kú lẹ́yìn rẹ̀ bí oṣù mẹ́ta Khadija náà tó ṣaláìsí radiyallahu ta'ala anha inú àwọn ará maka dùn pé hàn ọwọ́ ti tẹ̀ ẹ́ àtòun àti àwọn mẹ́wàá rẹ̀ ọwọ́ ti tẹ̀ wọ́n débi wípé nínú ìtàn nínú tarikh ní tí wọ́n mọ ọdún yìí sí ni amul huzn ọdún bànújẹ́ ó hàn lára nabi sallallahu alayhi wa sallam ó hàn lára àwọn sàbẹ̀ nabi alayhi wa sallam bó o láti fẹ́ ṣe kó tó di ìgbà yìí àwọn ìgbésẹ̀ kan bẹ́ẹ̀ tani sọ̀rọ̀ sálà ti gbé lábẹ́ wípé ní ìnira anabi sọ̀rọ̀ sálà ń fẹ́ kan yọ̀ǹda fún àwọn sọ̀hábì rẹ̀ kan nígbà náà kí wọ́n yẹ̀bá kí wọ́n jáde kó ń lu mọ́kà kí wọ́n lọ sí ibì kan tí à ń pè ní habasha habasha ń jọ́ lọ́hùn-ún lónìí ó ti wà ní ìlú tá à pè ní eh, Ethiopia ní Africa, lónìí so òun ni àkọ́kọ́ ààyè tó ma ìsìláàmù lẹ́yìn maka lamọ́ sọ pé ní Africa eh, ó tá a wà yìí áfíríkà is an islamic continent continent tó gba ìsìláàmù láyè láti bẹ̀rẹ̀ ọjọ́ òun náà ní Africa ní ethiopia pàápàá jùlọ anabi yọ̀ǹda fún àwọn díẹ̀ náà sàábì rẹ̀ pé kí wọ́n lọ ìlú habasha ó sì sọ fún wọn wípé ní fa innabi ha malikan ọba kan bẹ́ńbẹ́ lóòótọ́ kìí ṣe mùsùlùmí o àmọ́ o la yuzlamu indahu ahadun kèé gba àbòsí rárá kò sí bí ó sì lè wò ó mọ́ anabi sallallahu alaihi wasallam ọmọ najashiri o negro habasha anabi oriri sallallahu alaihi wasallam Lara mu'jiza anabi sallallahu alaihi wasallam tó sì ṣe nígbà tí wọ́n padà débẹ̀ gẹ́gẹ́ bí jaafar ọ̀kan lára àwọn tó lídi àwọn mùsùlùmí lọ́njọ́ náà lọ́hùn tó àági torí ibi tá à ń lọ àwọn lọ jaafar ló lídi wọn nú àwọn tó tún lọ́njọ́ náà lọ́nà àwọn obìnrin ni ó mùsálámù wà ń bẹ̀ tó padà jẹ́yàwó anabi sallallahu alayhi umu salama àti ọkọ rẹ̀ tí ń jẹ́ abu salama wọ́n jọ lọ ni wọ́n wà ń so lẹ́yìn náà gbàtí ìnira tó ń pọ̀ sí anabi tó ń sọ ó tún yọ̀ǹda fún àwọn abala míì abala ẹlẹ́ẹ̀kejì kó tó ń lọ dì sẹ́mu abáṣà náà ó tún yọ̀ǹda fún wọn lẹ́yìn rẹ̀ táwọn eléyìí wá lọ òun ni anabi sallallahu wa sallam náà wá gbìyànjú pé kóun náà tiẹ̀ tó ń wáyè míì lẹ́yìn maka bóyá táwọn ó gbé ẹ̀sìn ọlọ́run ọba sá lọ́bẹ̀ anisọlọ sálàm ó gbìyànjú àti lọ sí Tọ́ìfù Tọ́ìfù lónìí kò lè ju bí one hundred and fifty kilometres lọ àbí tó súnmọ́ bẹ́ẹ̀ sí maka so ó jẹ́ ìlú kan tó wà láàrin òkè òkè lèyìn ó tọ̀ débẹ̀ àárín òkè náà ló wà àmọ́ àwọn ará Tọ́ìfù jọ náà lọ́hùn wọn ò gbà nẹ́bí sọlá ọ̀sán náà láàyè níbi pé kódà ìtàn wọn tún bá pàdé ń bẹ̀ ó tún burú ju ti maka lọ wọn tà tún padà wá sí ìlú maka náà pàtó wọn ń bọ̀ ìtàn jẹ́ kó yọ ayé pé ní ọlọ́run ọba ń rán màláìka pé kó lè bá ànẹ́bí sọlá ọ̀sán náà pé ntí àwọn ará tọ́yẹ̀fọ́ ṣe yìí ọlọ́run yọ̀ǹda fún pé gbogbo ohun tó bá fẹ́ kó béèrè ní ìyà fún àwọn ará tọ́yẹ̀fọ́ ọlọ́run ní pé wọ́n fi jẹ wọ́n màlẹ́kà wa ni pé tọ́ bá fẹ́ màlẹ́kà tọ́ lọ́run lásán sọ̀rọ̀ sọ́nà tọ́ bá fẹ́ wípé ní òkè méjì tó wà lẹ́gbẹ̀ẹ́gbẹ́ wọn yìí tọ́ bá fẹ́ kọ́ lọ́run pa wọn láṣẹ kọ́ òkè náà kó padé mọ́ wọn ọlọ́run ah, kọ́ ọlọ́run ṣe bẹ́ẹ̀ anabi sallallahu alaihi wa sallam nabi yor rahma gẹ́gẹ́ bọ́lá ọ̀sẹ̀ ròyìn ẹnu sọ́ràtù eh, eh, tauba laqad ja'akum rasulun min ra'ufur rahim tọ́lọ́ fi lọ́ọ́ rí anabi sallallahu alayhi wa sallam alẹ́ bó ṣe rí nu anabi wa ni pé láà kọ́lọ́n kọ́ mọ́ pa wọ́n rẹ́ alamahadi qawmi fa innahum la ya'lamun ọlọ́run bá ń fọ̀nà máa wọn àjọ mi ni wọn ò mọ̀ ni tá a bá máa wọn ò ní ṣe nǹkan tí wọ́n ṣe anabi tí wọn sọ bọ́ọ̀lù nǹkan yìí pé ní la'ala Allaha pé bóyá ọlọ́run ọba yukhriju man ya'budu Allaha min aslabihim báwọn eléyìí ò bá sin lọ́hùn ọlọ́run ọba kápá kó yọ àwọn tí ó sin lọ́hùn látara rọmọdọ́mọ rọmọdọ́mọ wọn subhanallah alazim ọlọ́run sì ṣe bẹ́ẹ̀ lónìí nú àwọn ìlú tí tí máa ń gba ìsìláàmù láàyè nínú mọ́kà lónìí five one bẹ́ẹ̀ but àwọn hayatu kibaru olùmọ̀lámà yìí ni pé àwọn ìjọ àwọn ìjọ àwọn àgbààfà àwọn àgbààfà tó bá di àsìkò tí ooru bá mú dáadáa nílùú Saudi Arabia ooru a máa mú nílùú Saudi Arabia dáadáa tó bá Riyadh ní secretariat wọn wà àwọn tó bá di àsìkò tó ooru bá mú wọn a máa shift secretariat ń wá sí tọ́ìfù torí pé tọ́ìfù tó dàbí Áfíríkà ibẹ̀ tutù àwọn ní koko wọn ní igi wọn ní ọ̀gẹ̀dẹ̀ wọn ní bá a ti ní níbí làwọn náà ní wọn ò wá wá bẹ̀bẹ̀ ní ó fẹ́ jẹ́ gẹ́gẹ́ bíi. Ah, subsectarians wọn o tún wá kó wá subhanallah nta ni sọlọ́n sọlọ́n tó ti sọ before one thousand four and forty tan sọ̀rọ̀ rẹ̀ yìí ọlọ́run ajé ni kò ṣẹlẹ̀ tó lẹ́yìn náà ọlọ́run padà rí gbogbo àwọn wàhálà yìí ọlọ́run wa owó àdínà ọlọ́run yọ̀ǹda fún anabi sallallahu alayhi wa sallam àtàwọn ìjọ rẹ̀ wípé ni kí wọ́n ṣe méjọ́ hijira òbí tá a ti sẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pèrè àǹbò hijira ni fara ni pé gbogbo wọn pátápátá kí wọ́n fi ìlú mọ́kàlẹ̀ kan gba Madina lọ àmọ́ kọ́tọ́ ti gba wọn hajj méjì tó ṣáájú ìgbàtà nìsọ̀rọ̀ sọ́là ń ṣe àwọn kan máa ń wá láti Madina nígbà náà torí pé kì í ṣe pé hajj náà wọ́n wá ń ṣe sẹ́rí hajj tá à ń ṣe yìí wọ́n máa ti ń ṣe náà kí Islam tó dé àmọ́ tá a máa fi ń ṣe ni wípé wọ́n máa fi ń máàkì nationalism Arabu ni gbogbo òjò lárúbáwá pátápátá wọn ó pàdé ní maka wọn máa kọ̀mpìtì lórí orin kíkọ lórí oríṣiríṣi sẹ́mọ̀ nínú nǹkan tó lọ́wọ́ bá bu lárúbáwá títí di òní àti títí di ọ̀la ni wípé ní ọlọ́mbùn wọn ní mẹ́mórì tó sound ọlọ́run sì bùn wọn ní ahán kò fẹ́ẹ̀ sí ìran tó ní ahán tó lárúbáwá ìgbékalẹ̀ yálà ká sọ̀rọ̀ lásán ni àbí ká kọ orin orin èdè lárúbáwá so nǹkan máa wá ń ṣe ní tiwọn nù wọn ó sì rọ kiri ká kaaba náà gẹ́gẹ́ bí fi ṣe àmì so àwọn tó máa ń wá láti oríṣiríṣiríṣi ìlú anisọ̀rọ̀ sálà máa káàkiri bá dàsọ̀ kùgbọ́n náà yóò máa introduce islam sí wọn wọn tún lẹ lóko bí wọn bá ṣe ń kọjá àwọn ará maka wọn sì máa yẹ̀yàn tẹ̀lé pé ẹ má dá lóhùn o sọ ibù ni o sọ ibù ni pé ẹni tó fi ẹ̀sìn àwọn baba ńlá baba rẹ̀ lẹ̀ ìtẹ̀rí ń sọ ibù ni òpùrọ̀ ni wọn sì máa tẹ̀lé àmọ́ ọlọ́run bó ṣe wọ ní sọlá ọlọ́run bí mo bí ṣe máa ń ṣe iṣẹ́ rẹ̀ ó padà makana ní sọlá sọlá ó padà gbá láyé wípé ní ó rí àwọn kan nú àwọn ará madina níjọba lọ́wọ́ madina ò ti máa jẹ́ madina ó ń jẹ́ yathrib yathrib ń gbà wọn bí ó kọ kan tí tí kò ṣeé pè mára òun náà ni ọkọ̀ tí ò dá torí àrùn ní jẹ́ yathrib nípa wípé ní ìlú madina tó wà lónìí ìlú àrùn ni sọ àwọn alára fi ń pè ní yathrib ìlú tí ò ṣeé gbé tí ò ṣeé tẹ́nìkankan lọ́bẹ̀ ló jẹ́ pé ní wọn gbà náà wọn dá náà ni so àwọn ará lárúbá ga isolate wọn so àwọn táwọn wá ń wá láti bẹ̀ anábì pàdé wọn lọ́dọ̀ àkọ́kọ́ wọn náà ń pè ní alẹ́ apátó lè wúlá ó pàdé wọn ó introduce islam sí wọn wọn sì wọn listing anábì sọ̀rọ̀ sọ́lá ń rán ẹnìkan tá ń pè ní sahabi jalil musab ibn umair òun ni àkọ́kọ́ ambassador tá anábì rán nínú islam kó tẹ̀lé wọn lọ kó máa lè kọ́ wọn ní islam títí tó fi di ọdún tí ń bọ̀ tí wọ́n tún padà wá wá ńgbà ó lọ tó bàtọ́ tó ń dọdún tí ń bọ̀ wọ́n dé ọlọ́run ti ní kí islam eh, kó máa kó máa hàn lára wọn gbà wọn á dé lọ́dún tí ń bọ̀ ibẹ̀ náà ti parí ìgbésẹ̀ àti arrangement bí anabi ṣe kó nílùú eh, maka wá sí ìlú madina wọ́n ṣe bẹ́yà ni pé eh, àdéhùn ìpè tọ́ ọba wá sí ìlú madina o pẹ̀lú ògo ọlọ́run ọba àákùn ọ àádúró tì ọ àá sì dáàbò bò ọ gbogbo nǹkan tábà dáàbò bò ara wa níbẹ̀ àá bò ọ náà níbẹ̀ gbogbo ń tàbá nífẹ̀ẹ́ kó ṣe ọ́ ànífẹ́ kó ṣe so arúgbó wa arúgbó kà ilẹ̀ wa ilẹ̀ rẹ omi wa wọ́n sàrà tó pọ̀ so pé kánábì máa bọ̀ sallallahu alaihi wasallam so lẹ́yìn náà onígbésẹ̀ ṣẹlẹ̀ kó tó di pé ní àwọn ìjẹra àti àwọn pọ́sẹ́sì tánà sọ̀rọ̀ sálà ń gbé kó tó di pé hijira ó tó kọ̀ fún àwọn mùsùlùmí ni wọ́n kọ́kọ́ lọ lẹ́yìn náà àwọn kan wá kò nù Mákà ó kú anabi sallallahu alayhi wa sallam ó kú abakar sidik ọ̀rẹ́ rẹ̀ àtàwọn fámìlì abakar sidik ó sì kú ali radiyallahu ta'ala anhum ajma'in so títí anabi sallallahu alayhi wa sallam ń retí ìgbà t'Ọlọ́run fi ní pé kó ń gan ó jáde so ńgbà t'Ọlọ́run ní kásìkò tó ọlọ́yìn ọ̀dà fún kó jáde anabi sallallahu alayhi wa sallam ní kí ali kó remain kó sẹ́kù nínú ilé títí ẹ̀ so ó sì lè bá abakar sidik radiyallahu ta'ala anhum. Ah, báyà abakiri sidiko ṣe rí abakiri sidiko ni pé anabi sọ̀rọ̀ àtàlà kì í yẹ kì í bò nínú hadith ayélujára aisha àti asma ipe àwọn mọ̀ ipe anabi sọ̀rọ̀ àtàlà àmọ́ wá ilé àwọn dáadáa bàbá àwọn náà sì máa lọ ilé anabi sọ̀rọ̀ àtàlà àmọ́ lásìkò tó déjọ́ náà lọ́rùn àwọn òrìrì lásìkò fi zọ̀hírọ̀ náà òrùn gangan lásìkò ayé lànà ìlànà ìsọ̀rọ̀ sálà àwọn lóde so anabi sọ̀rọ̀ sálà pé ní alivinu alivinu pé ọlọ́run ti yọ̀ǹda ọlọ́run ti yọ̀ǹda so bí wọ́n ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò náà pẹ̀lú àwọn ìgbésẹ̀ so àtàwọn oríṣiríṣi ìtàn míì náà tó tún pọ̀ àmọ́ lára nǹkan tí yóò tún dá kámẹ́nubà wọn náà ní pé ńgbà tán ní sọ̀rọ̀ sọ́lá tó padà wá bírí pé wọ́n ṣe arrangement tán tán fẹ́ mọ́ ọ lọ sẹ́mi gbogbo nǹkan náà anabi nọ̀rọ̀ rẹ̀ kan tó padà sọ́mọ́ ọdún ẹ̀ màdínà tán anabi ní alharbu khudaa alharbu kódà níta ń pè ní eh, ogun war kájagun kódà ni eh, ability bí wọn bá ṣe lè eh, ète ẹ̀hẹ́ ṣeun ète àti ẹ̀ta òní bóò ni wọn ó ṣe jáde kó ń lu maka tí àwọn ará maka ò ní mọ̀ question ńláńlá nìyí àmọ́ kó tó di pé wọ́n lọ sẹ́mà anásọ̀nà sálà ní kí á lè kó sùn lórí bẹ́ẹ̀dì òun fún nǹkan méjì àkọ́kọ́ àkọ́kọ́ ni pé tá a bá ń yọjú tá a bá ń rí i tó lára tẹ́ ń gbọ́ fún ìfìn nígbà tá a ti rí pé àwọn kan àwọn kan ti lọ wọ́n ti mọ̀ pé ànábì inú padà lọ wọ́n sì ti gbọ́rò wípé wọ́n ti ń ṣe mítìn látọdún méjì ti tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí wọ́n ti wá ń fura ànábì ní pé káàlì oyè kó sùn lórí bẹ́ẹ̀dì tó bá ti yanjú wọn máa rálì ọlọ́run sì fún àlì ní eh, ṣákìlù ànábì sallallahu alaihi wasallam ọjọ́ sallallahu alaihi wasallam wọn ó máa rò wípé ẹlẹ́ẹ̀kejì gbogbo ń ti ń jẹ́ àmànàtì gbogbo bá ṣe fìtí nàbí sọ̀rọ̀ sálà tó bá ṣe fìtí nàbí tó náà nílùú maka <laughs> kẹfìrí wọ́n á sì tún lè kó àmànàtì wọ́n tún lè kó fún un tọ́lá máa kọ́ ní onìkan ní omijàmbá àmànà sọ̀rọ̀ sálà gbogbo bá ṣe fìtí nàbí tó gbàfi pamọ́ ìfọkàntán ni ọ̀nkó wa wọ́n yìí tó di lálẹ́ wọn tó wá kó sùtàbà tòun ti bẹ́ẹ̀ náà anabi sọ̀rọ̀ àtàlà jàǹbá àmàna o tòun ti bẹ́ẹ̀ náà anabi tó wá fẹ́ sọ pé ní bí òsè ní sọnù tó ń bá lọ tán ó ti sọ fún Abubakar ó ti sọ fún Ali pé ní àwọn tó ní àmàna ni kó dáa padà fún wọn subhanallah àwọn ń lékun sí anabi sọ̀rọ̀ àtàlà ń lékun sí wọn àwọn sì ń léjò sí i salawatu rabbi wa salamuhu anabi o sallallahu alaihi wasallam o o o ọlọ́run là nínú nǹkan tẹ́tọ́ máa ń ṣẹlẹ̀ nínú ìtàn nínú ìtàn níta máa fi yan ni pé nínú ìtàn ni wípé bùtà ń sọ yí ọ̀rọ̀ ta ni kì í ṣe inú hadithu ìtọ́ bá jẹ́ hadithu wa sọ pé nínú ẹgbàá wa àmọ́ sọ pé nínú ìtàn bá ní a sọ so yàtọ̀ tó sọ nínú ìtàn àti hadithu ni wípé ìgbìyànjú àwọn àáfàá láti jọ hadithu láti yọ èyí tó jẹ́ rọ́ kò ń bẹ́ẹ̀ láti fẹsẹ̀ èyí tó jòdodo múlẹ̀ kò sá kò wọn ò rí ṣe nínú ìtàn so ìtàn sì remain ní ìtàn so nínú ìtàn tá a máa ń gbọ́ a rí i pé wọ́n ní pé bàtánà tó lọ sọ́là fẹ́ jáde pé ànábì bu yẹpẹ̀ lórí àwọn táyé àwọn táyé àwọn ará maka ní ká lọ dó lẹ́nu ọ̀nà yìí ń orinlẹ̀ lóòótọ́ nínú ìtàn orinlẹ̀ nínú ìtàn so àwọn àfáà ní wípé òun ni ọlọ́run bá rí ìfáà sínú sọ́ọ̀tù yasin وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون torí wọn ti plan pé bóòlù àná ìṣòro sọlọ́wọ́ sí ní escape máa lọ́wọ́ o oríṣiríṣi mítìnì àṣàkáṣí ń bẹ́ ń lu maka nílẹ̀ lárúbá jẹ́nẹ́rẹ́ nígbà náà lọ́hùn bá wọn bá pa ewúrẹ́ ara wọn wọn ò gba ẹ̀san wọn náà ń pè ní àdàmù ẹ̀jẹ̀ kágbẹ̀san àfẹ́rùbì dàmù kágbẹ̀san ń bẹ fún wọn báwọn bá pa ewúrẹ́ wọn gbẹ̀sán ká tó mọ̀ àṣọ ọmọ ẹ̀dẹ́ ènìyàn wọn á sì ń bẹ̀rù pé báwọn bá pa àníṣe ọlọ́run sálàm àwọn banu hashim nú àwọn ìdílé lárúbáwá tó strong ni wọ́n wà àwọn kẹran wọn ànípẹ́ táwọn ṣẹ̀ ní pé ẹnì ìdílé kan kí ó pa á gbogbo ìdílé kọ̀ọ̀kan kó mú ọmọkùnrin wòǹparí kọ̀ọ̀kan wá àwọn wòǹparí yìí ni wọ́n wàá mú ìdà kan ṣoṣo lọ́wọ́ ìdẹ̀yọ̀ kan náà ni fayabiribuna wo dọriba rọjulin waahid wo waa wo waa fi dan na bí bàtà pé ní kan náà ló nà sobi taali damuhu sallallahu alayhi wa sallam tatafarako ẹ̀jẹ̀ rẹ̀ ó fànká lórí àwọn ìdílé wọ̀nyí subanu hashim kò sí bó ṣe lè lò lágbára tó kò lè fèsì gbogbo àwọn so plan wọn náà ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n àmàkàrú wa makara Allah wallahu khairul makirin àwọn ń plan ni o ọlọ́run sì ń já ète wọn so anisọ̀rọ̀ sálà ó kọjá fírílẹ̀ wọn ò sùn kankan ò ṣe wọn ọ̀tún ọlọ́run ní kó wọn lọ anisọ̀rọ̀ sálà wọn ọba lọ so ló fi lọ bá abakar sidiku so láti bẹ̀ wọ́n lọ wọ́n lọ sí jabalu thawr ibi tí ẹnibi eh, tí wọ́n wà fún ọjọ́ mẹ́ta kótó ni pé wọ́n láti máa lọ láàrin ọjọ́ mẹ́ta yìí wọ́n ti wá ní kí asma bíntu abakar sadiq radiyallahu ta'ala anha wọ́n sá máa jẹun òun ló máa wá gbé oúnjẹ wá fún wọn. níjọ́ náà lọ́hùn ó ní bàbá tó náà lè ṣe asma lọ́wọ́ á ní pé tóun bá tó wá ń lọ yóò wá ní kí ọmọ ọ̀dọ̀ abakar sadiq kan kó máa da màwáṣí àwọn ẹran ọ̀sìn abakar sadiq kó máa dà á tẹ̀lé lẹ́yìn kò tó wẹ pé ẹsẹ̀ rẹ̀ ò ní ṣe Tracy. torí yanrìn ni yanrìn ṣe tírèsì ẹsẹ̀ àmọ́ táka ẹran bá ti ń fọ́lò rẹ̀ àwọn ẹran ó da ojú ẹsẹ̀ tí ẹran ẹsẹ̀ ẹran ó mọ̀ rí ò ní rí ojú ẹsẹ̀ tètè yàn anasọ̀rọ̀ asumau bi tán abakiri sèdí pàtó aláta àlàáníà ibi pé njọ́ kan ó fẹ́ gbé oúnjẹ kò sí bí ó sì gbé ó wá ya mòrótọ̀ rẹ̀ bàǹtẹ̀ rẹ̀ wá ya sí méjì ó fi páàkì oúnjẹ wọn pàtàkì tó tọ́lá sọ̀rọ̀ sọ̀rọ̀ anábìá bíi pé kí ló fà wá ní pé láti lè bá rí kóun ó páàkì oúnjẹ ni ìdábí anábìá sọ ní àǹtí dátú nìtọ̀ọ̀pá yìí ni ọwọ́ sọ di bẹ́ẹ̀tì méjì ìdàn àǹtí dátú nìtọ̀ọ̀pá yìí ni wọ́n ní ọlọ́jà méjì so lára alákọ̀bù Asma'u bint Abubakr Siddiq radiyallahu ta'ala anha so wà ń bẹ́ẹ̀ so bá a ṣe lọ tán láàrin jẹ́ mẹ́ta yìí àwọn ará Mákà ti declare àní sọlọ sálàm àtàbákìrì Siddiq wanted pé ẹnikẹ́ni tó bá mú wọn wá yálà láàyè ni àbí òkú wọn wọn ẹni tó gba one hundred camels per head one hundred camels fún àní sọlọ sálàm one hundred camels fún àbákìrì Siddiq kọjá two hundred camels nígbà náà kò sí bat Khadija yàwá ní sọlọ sálàm náà àwọn olówó Mẹ́kà ló wà nígbà náà kò sẹ́ni tó ò ní hundred camels kò sẹ́ni tó àwọn nùtàn kan wọ́n pẹ́ ní gbogbo lárúbáwá gan tá bá dá kámẹ́sì wọn jọ ń gbà náà lọ́hùn kó lè má tó hundred bùnà ti fẹ́ rí so bá a ṣe ṣe bàtà ní pé ànábì fẹ́ jáde náà ó ṣe wọn ó da ẹnìkan kó dájọ náà ni wọn ó da ọgọ́rùn-ún àkómẹ́jọ fẹ́nìkan kálíbà mọ value àkómẹ́jọ náà lọ́hùn wọ́n sì ṣe bẹ́ẹ̀ wọ́n sì announce àwọn dárúkọ àwọn ọkùnrin méjì kan nísìn nínú tàn àkọ́kọ́ à ń pẹ́ nìkan ní Abdullahi bin Urayqita abdullahi ibn Urayqita ẹlẹ́ẹ̀kejì salmanu sọ̀rọ̀kọ ẹnìkan ìtàpàdà òun padà di sàábí ẹnìkan lẹ́yìn ibi tá a ti dákọ̀ rẹ̀ yìí ìtàn tó ń gbókọ̀ ìwá mọ́ abdullahi ibn Urayqita lára àwọn ará maka tó jẹ́ kẹfẹ́ ìjọ náà lọ́wọ́ ni mo ṣeré kù lòun náà òun wá ní inú àwọn ọdẹ ló wà ó mọ̀nà dáadáa òun mọ maka sí mẹ́dínà anabi sọlá sọlá wọn maka sí mẹdínà abakar ṣèdí kò gun ọmọ wọn ní ìdí tó mú wọn lọ wọn ti wá ṣe àdéhùn pẹ̀lú rẹ̀ káwọn tó kó maka pé tó bá di ọ̀tún ńlá lónìí ọ̀ wà wa níbi báyìí àjẹjẹ ojúmọ wa lọ yìí sì ń bẹ ní maka nígbà táwọn ará maka tí wọ́n di kílánì sọlá sọlá wọn tẹ́ di pẹ̀lú owó iyebíye tí kò sẹ́ni tó nínú wo maka but gbogbo eléyìí kò kò fẹ́ mọ́ lójú kèfèrí ni o mọ́ṣẹ́ríkù ni o kò fẹ́ máa lójú kó àlè máa pẹ́ àtọ́ bá pẹ́ lẹ́yìn bá ní sẹ́mọ̀ ó máa tán sọ̀rọ̀ sálà wá máa bí tábàkì sì dínkù wá kò fẹ́ kò fẹ́ máa lójú owó tó yẹ pé ní òun ló bá wà débi tá a dé nàìjíríà lónìí mọ́ṣẹ́ríkù jọ́nà lọ́hùn kò fẹ́ máa lójú ó sì wà nù yàrá rẹ̀ pẹ́ni kankan wọ̀ ńgbọ́ sì dọ̀tún lá ó jáde arákùnrin àkọ́kọ́ Salman Eh, sorry eh, Suraka, ẹ eh, ibn Salman òun òun náà ọdẹ lòun náà báwọn anábì ṣe ń lọ sallallahu alaihi wasallam òun pàdé wọn òun ń bọ̀ ó fẹ́ wọ Mẹ́kà ó pàdé wọn ó wá dé Mẹ́kà lọ́gbọ́tà nípa ti declare anabi wọn tẹ sallallahu alaihi wasallam pẹ̀lú nǹkan báyìí ah ọmọ ẹdẹ nìyẹn kìíní ìfẹ́ mọ ó fẹ́ mọ òun lójú ah wọn ó di olórí Lárúbáwá nìyí so òun náà ọkàn rẹ̀ ń sọ pé àbí kò ń ṣe àbí kò má ṣe àbí kò ń ṣe àbí kò má ṣe ohun tó kù sí ni pé òun ò ní no kì í ṣe Salman ló pàdé anamí sallam ẹnìkan ló pàdé anamí sallam bọ̀tọ̀ ọdẹ lòun Salman ń bẹ lára àwọn ará makawa ọdẹ lòun náà òun wá fẹ́ kóun ó kóun ó kóun ó gbé ní ntí tí wọ́n ní àwọn ò ara ẹnubárì yìí òun wá ń lọ gbàtí ń lọ ó pàdé ẹnìkan èyí ń lọ pàdé ẹnìkan sallallahu alaihi wasallam lọ́nà kò tó ń gbọ́n kankan ò gbọ́rù kankan tiẹ̀ Salman wa eh, soraka wa bi pe mimman anta pípọ̀ ni wọ́n ti ń bọ̀ wá ó ní òun bọ̀ láti eh, ó dá kọ̀bí títí ń bọ̀ ṣé kò bá òun rí àwọn méjì kan ó ní pé pé síwà òbí ìdàpọ̀ òun ráwọn rọ̀jò lẹ́yìn àwọn ọkùnrin méjì kan tí wọ́n ń lọ wá àlà ayé tariq ojú ọ̀nà wo ni wọ́n gbà nípa ojú ọ̀nà tí wọ́n gbà náà ni ọmọ lọ tààrà náà ni Suraka ó sì tẹ̀lé wọn kò fẹ́ńlán ó bá anabi sallallahu alaihi wasallam àtàbákẹ́ sadiq abakar sadiq sọ fún ayé pé ní wà kóńtù alitafitu pé báyìí sẹ́ ń lọ lọ́wọ́ ẹ̀yìn ń tóun báyìí sẹ́ lọ́wọ́ ẹ̀yìn bàtà anabi sallallahu alaihi wasallam ẹ̀yìn anabi sallallahu nǹkan lọ́ntì ẹni so uh, sẹ́mi ń sọ̀rọ̀ sáwọn ará musa ń jásà àti káwọn rẹ̀ ma ní falamátàrọ̀ alibaharo àwọn tó tẹ̀lé musa wípé ní iná múdúrà kóná ọwọ́ ti tẹ̀ àwọn sebodo ní wájú wa yìí àwọn fèrè àwọn náà sì náà ń bẹ lẹ́yìn wa yìí bọ́ aláfẹ́sá sí musa ní pé àkàlà inna maaya rabbi sayadi ah, ọlọ́run wo àjọ ńlá ọlọ́run bẹ pẹ̀lú pẹ̀lú èmi yóò fọ̀nà wa the same thing abakar sidiq ni pé bó ń ṣe wá rí Suraqa òun bàbá náà sọ pé ní wàrà àna rajulun fursan <laughs> ẹnìkan bẹ lẹ́yìn wa o ẹnìkan bẹ tí ń gun ẹ̀sìn lépa wá bọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ àwọn ọ̀dà lọ́sàn lọ títí Suraqa fi ọlọ́ọ̀ni kó bá wọn Suraqa ń padà ń rìpọ́ọ̀tù wípé eléyìí hadith nìyí ìta Bakr Siddiq sọ́nà hadith lòun náà Suraqa rìpọ́ọ̀tù wípé ní pọ́ńbà tá a fẹ́ súnmọ́ wọn ẹ̀sìn wọn kò ní lọ mọ́ yóò dò yóò hangi ẹsẹ̀ sókè tọ́n bá tún kára kára ni pé tọ́n tọ́nu ẹsẹ̀ padà sọ́nà maka ẹsẹ̀ tún yóò tún gbéra bí gbà tí wọ́n tún padà tọ́n bá tún padà wọ́n tún lè pa wọn bá ṣùgbọ́n tọ́n wá rí wípé ní àdé pé ọ̀nà àfọwọ́ síbi tí ọwọ́ gbé ó sàpadà sí maka pàtó náà di maka kò bẹ́ẹ̀ ní kankan àwọn ará maka wọn padà sọ àwọn ọkùnrin méjèèjì yìí sòràkà padà gba ìsìlámù ntẹ kódà padà di sàbí òjèlè kódà sà eh, ni wọn jísà náà sọ̀rọ̀ sálà padà jísẹ́ fún torí àná sọ̀rọ̀ sálà padà bá sọ̀rọ̀ níjọ́ náà wípé ní pé ṣé kò fẹ́ kọ́lọ́run ọba kó kẹ́hùn wípé ní siwaru ahadu dawulatẹ́ni ọ̀dọ́mọtẹ́ni ọ̀kan lára àwọn kọ́ńtìrì ńláńlá tí ó padà wà láyé wípé ní òun ni ó ni ó gba àsíá wọn ọlọ́run padà wà ní kó ṣẹlẹ̀ nínú ogun kọ́ọ̀dì síyà láyé ọmọrùn bin Khattab radiyallahu ta'ala anhum ajma'in tọ́ àmọ́ Abdullahi bin Urayqita àmọ́ bóyá gba ìsìlámù o bóyá kò gba ìsìlámù o àmọ́ kò jàǹbá àmọ́ náà kò tún náà sí rí ó sì mú àdàsọ̀làmùsálà dé kò bá gbẹrẹrẹ báyìí bí táwọn fàdéhùn sí kò bá tó ní àwọn bó àdàsọ̀làmùsálà débẹ̀ wọ́n sì fún wọn ní owó ọ̀yà rẹ̀ tó padà ń tẹ̀ jẹ́jẹ́ rẹ̀ hijira ni kòlásọ̀ samuel ni wípé hijira tànàbí sọ̀rọ̀ sálàm tí wọ́n padà ń sọ ní ta padà sọ ọdún lọ́kọ̀ rẹ̀ yìí ọlọ́run fi yọ̀ǹda fún ànábì pé kó gbé ẹ̀sìn islam sá níbi tí ò ti sí ìgbàláyè lọ síbi tọ́lọ́run ti gba ànábì sọ̀rọ̀ sálàm láyè nígbà wo lẹ́yìn ọdún mẹ́tàlá lẹ́yìn ọdún mẹ́tàlá pẹ̀lú iṣẹ́ àṣẹ kárakára kárakára pẹ̀lú ọdún mẹ́tàlá yìí o kò sí mọ́sálásí ńlùmọ́ká kódà kò sírun torí pé nígbà tó kù díẹ̀ ká tó kù díẹ̀ tí ẹni sọ̀rọ̀ sọ́lọ́ kù Mákà lọ sí ìlú Mẹ́dínà òun ni Ọlọ́run ní kó ṣe ń tán pé ní al-Isra wal-Mi'raj ìdìpé tọ́lọ̀ ń mú gòkè lọ sánmà ẹlẹ́ẹ̀kejì lọ sí ọ̀lẹ́ aráṣọ Ọlọ́run ọba tó lọ òun àti màláíkà Jibril tí wọ́n lọ ibẹ̀ lọ́lọ́run ti fún un ní ìrun àkọ́kọ́ gbogbo orígun márààrún tá à ń sìn lónìí nínú Islam kò sí kankan tí wọ́n ṣe nínú maka níjọ́nà níbẹ̀ alhafizu ibn abdulbari sọ wípé ní lam yathbut pé kò rin lẹ̀ wípé anasọ̀rọ̀ sálà ó ṣe àlùwàlá nílùú maka kó tó kú torí pé ní lam tufrada alayhi sọ̀la ọlọ́run kò tí ì ṣe ìrun lọ́ranyàn nígbà náà àwọn àwọn ẹgbẹ́ ní ṣebí ńgbà tí ó dé láti Al-Isra wal Mi'raj ṣé mo bá ṣàrà lóko Mákà ni àbí kì í ṣe mo bá ṣàrà lóko Mákà tó gbé eléyìí ohun tó sàdáwà lójú ni wípé ní tó bá tiẹ̀ kírun awákírù àyàmì ẹni nígbẹ̀yìn ọjọ́ tó lò Mákà ní ọdún mẹ́tàlá kó tó wá rí pé ní ó padà lọ sí ìlú Mẹ̀dínà ibi tó wá padà gba ìsìláàmù láàyè dáadáa títí di òní à ń pọ́tọ́ ńgbà tó padà pẹ́ tánàbì tó lọ́ntàn láti ẹ̀ tí ó ti kú láyé tán gbàngàn papa kristu dínkù náà ó náà ti kú ní láyé ń gbàwọn láyé láyé Umar ibn Khattab radiyallahu ta'ala anhu láyé rẹ̀ ó ní ó padà wá ṣẹlẹ̀ wípé sorry for safety abu musa al-ashari radiyallahu ta'ala anhu òun jẹ́ gọ́fúnà ọmọrùn jọ́nà lọ́hùn wáálí ní basra òun ló wá kọ lẹ́tà sí Umar radiyallahu ta'ala anhu wípé ìrẹ Umaru ọmọ ń kọ lẹ́tà sí wa sì máa ń ránṣẹ́ sí wa tó pọ̀ rẹ́gẹ́dẹ́ a sì máa ń kójọ bó o la ṣe fẹ́ mọ èyí tó dé ṣáájú ara wọn arìkìlánà ya Umar pé ẹ kírètì introduce tàríkò fún wa kàlẹ́ndà tá a lè máa pé ókè o nítorí dé eléyìí dé níjọ́ báyìí déètì rẹ̀ ni ọ̀hún dé níjọba déètì rẹ̀ ni mọ́rún náà wá kó àwọn sàábé jọ pé bóòlù àti fẹ́ máa kọ déètì wa before kí káwọn ilé tó bẹ̀rẹ̀ títí wọn a ní àwọn rúùmù a ní foros a ní kẹ́pìtì a sì ní sọ̀wáyíyà. Uh, àwọn ìran mẹ́rin tá ti before Islam àwọn eléyìí ní déètì wọn ní kálukú ní déètì rẹ̀ romiya ní títí wọn pín tó pariwo wọn pọ̀ ní wípé ní shamsiya làwọn ń lò so oòrùn ni àwọn fi ń ka ọjọ́ títí wọn àti róòmù ni àti fúrúùsì ni àti eh, kẹ́bìtì ni àti amẹ́rẹ́rin ni oòrùn náà fi ń ka ọjọ́ títí wọn Umar wa ni pé káwa náà ká ká deliberate àwọn sàbíjọ́ ńlá wa ni pé wọ́n suggest mẹ́rin àkọ́kọ́ ipe ká máa lo mórìdì lẹ́nbi sọlá ọ̀sálà nígbà tí ọlọ́run ọba nígbà tí wọ́n bí ànẹ́bí sọlá ọ̀sálà kó máa jẹ́ kàlẹ́ndà wa ká máa pe ní òní ló dijọ́ tán bí ànẹ́bí o ẹlẹ́ẹ̀kejì wípé ká máa lo màbàásùhù sọlá ọ̀sálà pé tá a bá sì lọ́jọ́ bí ẹ jẹ́ ká lo ọdún tí wọ́n gbé dìde lójíṣẹ́ yíwọ̀n ámùlù fíìlì ẹlẹ́ẹ̀kẹta tá a bá ṣe yíhun ká lo màmátù rẹ̀ gbatoku tó kú ẹlẹ́ẹ̀kẹrin ká lo hijira gbatoku maka wá sí ìlú Madina àkọ́kọ́ má bá mọ́lídù rẹ̀ gbàtàbí sallallahu alaihi wasallam yíhun kò sí ẹni tó má pàtó gbàtàbí àjẹpá àdèmọ̀ bá ń gbòòlà fẹ́ mú ẹlẹ́ẹ̀kejì amúlùfẹ́lì ni wọ́n ni wọ́n gbé dìde lójíṣẹ́ sallallahu alaihi wasallam àmọ́ àwọn kan náà àwọn ará Yaman àwọn tí ń lò yíyún tẹ́lẹ̀tẹ́lẹ̀ amúlùfẹ́lì làwọn ń lò títí wọn ẹ̀gbẹ́ táwọn náà bá lò à ń kọ́pì ará Yaman. mamatuhu ọjọ́ ikú rẹ̀ so Umaru ní pé ká má lọ́jọ́ kú àmọ́ hijira òun ló máàkì ìgbà tọ́lọ́wọ́n bá fi ṣe òun péyà láàrin irọ́ àti òdodo òun ni wọ́n padà wá àpúròfù so ntí ibi tí hijira kàlẹ́ndà ibi tó ti bẹ̀rẹ̀ náà nù kìí ṣe anabi sallallahu wa sallam ló introduce rẹ̀ kódà kìí ṣe abakar siddiq radallahu ta'ala anihu ló introduce rẹ̀ umar radallahu ta'ala anihu on the request abu musa al-ashari so umar sì sọmọ náà àwọn companions jọ wọ́n fi introduce hijira calendar tí à ń ṣe lónìí bóyá wọ́n pè wọ́n lè. Kasih apa? Hah? Saya tak tahu. اللهم صل بسم الله الرحمن الرحيم so ìtàn eh, hijira ní kúkúrú bó ṣe rí nù so ní ọdún seventeenth eh, eh, sixteenth àbí seventeenth ọdún ẹlẹ́ẹ̀kẹrìndínlógún àbí ọdún ẹlẹ́ẹ̀kẹtàdínlógún lẹ́yìn tani sọ̀rọ̀ sọ́dọ̀ ṣe hijira tán òun ni wọ́n tó bẹ̀rẹ̀ sí ni máa lo hijira gẹ́gẹ́ bí kàlẹ́ndà ìní pé Uh, anabi sọlá ọdún mẹ́wàá ní maka uh, ní medina sorry abakar sidiku ó lò nǹkan bí ọdún méjì lẹ́yìn àyà nàbí ọdún méjìlá tó túmọ̀ sí pé ní bí ọdún ẹlẹ́ẹ̀karùn-ún tí Umaru náà ń ṣe ìjọba ni wọ́n tó introduce ìjìra kàlẹ́ndà ètò wa gẹ́gẹ́ bí àsìkò tí àwọn amẹnubà nísìnyí pé lónìí lẹ́yìn ẹgbẹ̀rún ọdún àtọgọ́rin àtọ tá a fẹ́ bẹ̀rẹ̀ ẹlẹ́ ogójì rẹ̀ ní lónìí oríṣiríṣi nǹkan tó náà ní í ṣẹlẹ̀ bí ká máa kíra wa pako happy hijra year ká declare holiday àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣé àwọn nǹkan yìí ǹjẹ́ wọ́n bá ṣẹ̀ríà mu wọ́n bá ìsìlámù mu àbí wọn bá ìsìlámù mu ǹjẹ́ àpò wọn ní bídíà bí àbí ànípẹ̀ wọn ní bídíà. Ah, àwọn ìdáhùnsẹ́lẹ̀ yìí yóò ní bí ọ̀nà méjì mẹ́ta ni ó wà abala kan bẹ tó rọ̀ mọ́ hijira tó yẹ pé ní abala ẹ̀sìn ni òun ní ń ṣe pẹ̀lú ẹ̀yìn bá dà abala ẹ̀sìn ni nínú rẹ̀ ni wípé anamisọ̀rọ̀ sọ̀rọ̀ sọ wípé ní la hijirata ba'dal fath kò sí ní tá ń pè ní hijira mọ́ o lẹ́yìn ìgbà táwọn ti sí maka. Si sẹ́mọ̀ àníṣọ́ sọ́lá ń padà wọ mọ́kà tí mọ́kà sì padà wà fall sí under control rẹ̀ ànábi wa announce ìjọ náà lọ́hùn pé lẹ́yìn oyin tá a ti sí fati òyì o kò sí jiramọ́ yìí ni pé ẹnìkan kan ò tún gbọ́dọ̀ jáde ńlu mọ́kà kó lóun ṣe jiramọ́ òyì jira ti pẹ́yìn ẹni tó bá wá ṣe jira kó mọ́kà láti bàn títí dì sí yìí wọn àtọ́jú pé ní yìí ń khalafa amúrò nàbí sallallahu alaihi wasallam ó takò àṣẹ ànábì sallallahu alaihi wasallam yíyún kò tọ́ ó lábára abalẹ̀ ẹ̀sìn náà alẹ́rìí fún yíyún bákan náà àwọn sọ̀rọ̀ sọ̀rọ̀ pé ní láhìjẹ́rì tàbátà lè yíyún àfi pé kò hijira ti tán ìtọ́kù ní pé ní jihadu nafsi ìjagun ẹ̀mí ló kù nísìnyí ní ó máa jẹ́ hijira ti tiwa tá a máa jà ìjà ogun ẹ̀mí eléyìí náà arẹ́rìí fún yín pé ní ẹnìkan kan ò gbọ́dọ̀ ṣe nkaaro ẹ̀yìn kankan wọ́n sọ pé ní kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ ìyẹn ń wà lẹ́yìn àwọn méjèèjì yìí gbogbo ń tó kù lẹ́yìn rẹ̀ yóò fọ́ọ̀rù sí ọ̀ndà ń tánpẹ̀ ní siyasa tun shari'iyya tún that is uh, Islamic uh, political culture ń tà ń ṣe lábẹ́ ara wa ìṣèlú ìṣèlú ara wa àwọn ọ̀nà wa sì á rẹ̀ wípé ní hijira tá yìí gẹ́gẹ́ fúnra rẹ̀ tàbáwò bá ṣe sọ̀tàn bó ṣe bẹ̀rẹ̀ a rí pé politics lè ìṣèjọba governance ló bí èmi gọ́vùnà rẹ níbi báyìí mo fẹ́ máa déètì nǹkan tí máa ń wálé kalẹ̀ kí la máa lò ló bí politics ni kọ́ ẹ̀dá àwọn àfáà ni wípé albidatu látàdúkọ́lù ilà fìlà ìbàdàtì mahadọ ibi tá a ti lè rí bídíà òní ti ń jẹ́ ìbàdàtù mahadọ àti tó yẹ pé ní absolute pure ìbàdà ni ọ̀rọ̀ wípé ṣe báyìí láì béèrè question là ń pè ní ìbàdà kírun torí kí ni kò sí ń bẹ̀ kí méjì mẹ́rin mẹ́rin mẹ́ta mẹ́rin kí ló fà á àmọ́ ọlọ́run bá a nà sọ̀rọ̀ sọ̀rọ̀ sì kírun á sì máa kí i ibi àmà kọjú sí kíbúlà kí ló dé tá a lè máa kọ ibi sí táǹkà yìí sí yíyún ẹnìkan kan gbọdọ̀ dìbéètì rẹ̀ n tá ń pè ní ìbádàtú mahabon tá a pé a lè ṣe pẹ̀lú làákàyè wa n pè ní ìbádàtú mahabon ọ̀rọ̀ pé pe jẹ́ ká jòkóó ká gbé yẹ̀wò kálíbà wa jáde pẹ̀lú conclusion kò sínú ìbádà pé à ń gbàtọ́ wá di pé ní àwa nàìjíríà lónìí ẹ̀ṣẹ̀ wa pọ̀ èèyàn àfa ẹ̀yà jòkóó bóyá wákàtí márùn táwọn kí lójúmọ́ yìí kò mọ̀ lè tó wà ẹ ká máa sọ di mẹ́fà àbí méje àbí mẹ́wàá fa kọ́lọ́n kó lè bá a pa ẹ̀ṣẹ̀ wa rẹ́ àṣẹ yìí pọ̀ o so ọ̀rọ̀ yìí ò sí nínú ẹ̀ so bó ṣe wà nù pẹ̀lú ògùn bí ìṣe wà nù ìlà kìyàmì sáà lẹ́yìn rẹ̀ opposite ẹni tá ń pè ní muamalat àwọn culture wa norms and traditions wa lábẹ́ rẹ̀ ní governance wa a rí pé gbàtà sọ pé nígbà tí Abu Musa tó kọ lẹ́tà sí Umaru Umaru ò declare fúnra rẹ̀ ó pe àwọn sọ́mọ àwọn companions jọ ni ẹ wá jíròrò ó túmọ̀ sí pé ní ní yíra ni gbogbo ntí ṣèhádó bá sì wọ̀ èsìkò gbéjà ò lè wọ̀ so túmọ̀ sí pé ní kákìrẹ́ ni àánkìrẹ́ ni à ń ìyóhun àti pé ẹ̀rí táwọn tán bá declare bí dàtà lè lò ní wípé anisọlá sọlá sọ ní ọdún wa nínú Islam méjì náà ni Eidul Adha wa Eidul Fitr àtúnfi Eidul Usbu' anabi declare náà juma ọdún ọ̀sọ̀ọ̀sẹ̀ ni bẹ́ẹ̀ náà lọ́dún iléyà bẹ́ẹ̀ náà ni ọdún ààwẹ̀ náà àwọn ọdún mẹ́ta tá ṣé ǹjẹ́ àwọn ọdún mẹ́ta tàwa sọ yìí àti hijira tá à ń sọ ǹjẹ́ bákan ni ta'ala alamu ẹ̀ṣẹ́ bákan náà kí ló fà torí pé àwọn ọdún mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn yìí ń part and parcel Islam ni wọ́n hijira part and parcel Islam ló náà but kì pé ní Islam ló brought rẹ̀ necessity wa ìgbésí ayé wa bá a ṣe ń bá a ṣe ń sẹ̀mí òun ló ní ìdí kámọ̀ nǹkan táwọn fi ń ṣe nǹkan wa so láti jẹ́ pé ẹ jẹ́ kámọ̀ nǹkan táwọn fi ka ara wa lóòótọ́ lóòótọ́ gbàtọ́ wọn ṣe Umaru títí tó yẹ kó láyé wọn ò declare public holiday pé gbàtà ti ṣe ẹjẹ́ káàdì no kò sí láyé láyé tiwọn àmọ́ eléyìí eléyìí fara rẹ̀ náà àì declare rẹ̀ kò tó ní àti sọ wípé ní ká má declare lónìí pápá pé ní haramu torí pé taba fẹ́ pé ní declare lónìí ó jẹ́ aramu ajẹ́ wípé ní wọn bá rò gan tó ti ṣéun kọ́sì kò sí láyé nàbísọ̀lá sallam àgbẹ̀ ṣíṣe tí wọ́n gan ni ò bá ti jẹ́ bídí àkọ́kọ́ ṣíṣe táwọn àṣẹ nǹkan gan gan òun ni ò bá ti jẹ́ the first bídí àgbà ah, wọn mọ̀ rúwọ̀n sùkọ́ àwọn sábẹ́ jọ ṣe ni pé kí ká máa lọ tààrí pọ̀t kò sẹ́ni ẹnu ẹnìkan ò gbà kò sí ẹnu ẹni tó gbà kọ́ ni wọ́n mọ̀ rò sí bídí à ẹnu ò gbà àṣìrẹ́ ah, tó sọ bẹ́ẹ̀ rí pé ní hijira táyé wọn ròde kílà pé bídíà ní kìsì bídíà so ní kúkúrú torí àsìkò bóyá tọ́lọ́ bá ta àwọn eh, àsìkò mi ò wá inṣàlá fún go further lórí ẹ̀ but ní ní báyìí o àlẹ́ àìlèmọ̀ níta lọ ọlọ́ọ̀bá nìkan lọ́ba tí ọmọ tẹ́nìkan ò mọ̀ yóò fẹ́ nira díẹ̀ láti pé láti máa pé ká máa kí ni ah, happy new year year ni àbí declare rẹ̀ ní public holiday àti pé ní bídíà yóò fẹ́ nira fún nǹkan tá a ti sọ ẹlẹ́ẹ̀kejì ó ní pé a rí pé declaration kì í ṣe pé ni ó declare public holiday ìmọ̀ kó jẹ́ imamul adam ni pé president ọ̀ kó jẹ́ wáálí ìkíní kejì wọn wọ́n ní sọ̀làhìyàtò muhawalatu aleihim nínú òfin ni pé wọ́n ní agbára tí òfin yálà òfin ṣàyẹ̀ là ń sọ ní àbófin tàyínà ni tó tó tó gbé bọ̀ wọ́n lọ́rùn pé ẹ lè ṣe nǹkan báyìí so kọ́ídà àwọn afáàsì ni pé ní hukumul qadi yaqta'ul khilaf níbi ká tiẹ̀ gbà wípé ní ká sọ wípé ní èdè i mean ọ̀rọ̀ méjì ń bẹ lórí nǹkan tá à ń sọ yìí tí ìmáàmù àbí hákímù tó bá lè decide lórí ẹyọ kan decision rẹ̀ ń o ti put end sí khilaf kò gbọdọ̀ sí khilaf bẹ́ẹ̀ mọ́ irú ẹ̀ náà máa ń pè ní president nínú táàmù ti àwọn olóyìnbó nínú ètò tiwa. No, tí ìmáàmù àbádájọ́ bá sọ pé nìkan báyìí ni so tí xìláfù bá tẹ mẹ́mẹ́ta ìtẹ́lẹ̀ kò gbọdọ̀ sí xìláfù mọ́ o ti parí nu. ìtàkùn apàkíyèsí sí ọ̀nà wípé tí nǹkan bá ti tabatifá mú nǹkan ní tabatifá sọ nǹkan díẹ̀ sí àbátifẹ́ ṣàrà rẹ̀ tẹ̀síwọ́n ni pé ká sọ yìí pé náà tá à ń sọ yìí ara ẹ̀sìn ló wà tá a bá ṣàì ṣe ọ̀rọ̀ kọ̀ǹtàn pẹ̀lẹ́ sínú tọ́ ọ bá sáyè ṣe ọ̀rọ̀ wọ̀ so ó ti dẹ̀ sínú ìyóhùn fúnra rárá rẹ̀ kò dáa àbí kàtà wípé ní a ó wá tún gbé àwọn ìjọsìn kakalẹ̀ pé irú òru ànámájúmọ́ òru òní ah sorry òru ànámájúmọ́ òní káwa ni pé láìlátù awọ́lù muharram àmàyàn náfìlà kan àbí irú òní tó jẹ́ fọ́ọ̀sì ká ní pé àgbàwẹ̀ kan sàpé ìbádà nìyóhùn tẹ̀sẹ̀rẹ̀ ònà ìyóhùn tó bá wọ̀ bídíà nìyóhùn àmọ́ merely declaration public holiday nàbí pé happy eh, eh, hijra year Allah ta'ala alamu nítorí sọ ni pé kò àti rí ẹ̀rí tí ó establish wípé ní bídíà ní pàmbélé nípa wípé ní ó wà lọ́ndà political uh, thought nínú Islamic law siyasatun sharia under uh, rẹ̀ ni ọ̀n ló wà tó rà pé àwọn nǹkan tí àṣìrántí àti mẹ́nubà nísìn àákàndá ní báyìí ní títorí àṣọpálá kálẹ̀ kírun àti pé bóyá ìbéèrè tún lè ó tún lè wá pẹ̀lú ògbólọ́n tọ́lọ́ bá tún ní kí ìgbàláyé ó tún ṣe é ṣe ká tún ká tún go further lórí rẹ̀ pẹ̀lú ògo tọ́lọ́run ọba báyìí sọ ní nípìnlẹ̀ yìí pé a rí i pé nísìnyí ara nǹkan tá a tún kíyèsí tá a tún lè mẹ́nubà ká tó round off nísìnyí wípé àwọn àáfàá wọn pín stéètì nínú ṣẹ̀ríà oríṣiríṣi stéètì la a ní darul islam tó yẹ pé ní islamic state a ní darul harbi tó yẹ pé ní war state nípa tó yẹ pé ní tí ìmáàmù bá gbà wá láàyè tó bá ti anọ́ǹsì àwọn tá a lè bá ni wọ́n then number three a ní darul ahad covenant state ẹ pé ní ẹ̀yìn ní pé ókè o a máa gbé pẹ̀lú agirímẹ́ǹtì ìjọ jòkó kájọ jòkó pa ọ̀pọ̀ lọ́ra wa ní nàìjíríà àìsè islamic state nàìjíríà àìsè islamic state àìsè ìṣèdárò harbi àìsè kófóró state covenant state ni wá nínú islam àwọn àfàgbà yìí pé ní covenant state àwọn kan mí pẹ̀tọ́ pé ní tẹ́ ẹ bá wà tẹ́ ẹ bá ṣe nínú islamic state ó láìkìlì kátó kókò tọ́ but níbi yóò tọ̀ torí pé competition wà àwọn kan gba ẹ̀tọ́ tiwọn àwa náà ó ṣeéṣe káwa náà fẹ́ bèrè pókè àwa náà fẹ́ gba titi wa gbọ́dọ̀ tẹ́ pàjọ ni torí a àbá gbà wọ́n máa fi dùn wọ́n máa fi dùn wá so lára àwọn features covenant state nu làbáwọn wípé ní kọ́ọ̀dì yorùbá ó ṣeéṣe káyìnká kan ó tọ́ kọ́ọ̀dì eh, yorùbá fi dárò àhádì. Uh, ma la yubahu fi darul islam sọtọ́ra nínú ọ̀rẹ́ pé ní kama dárúkọ ló kàn pé ní wọn ò ṣe àìṣe níbi ìlú míì táwọn ní total control lórí islam kò mí pé ní tá a bá ṣe ń bọ̀ mí pé ká ṣe ní ìsìn báyìí pé gẹ́gẹ́ bí mùsùlùmí nàìjíríà inú wọn máa dọ̀ wípé ah, at least out of thirty six states a ní mẹ́rin tó declare today as a, as a free working day public holiday ṣe àmọ́ agbóhùn wípé ní kind of recognition wà fún ìsìlámù èyí tí ń dùn máa wà nù yìí yóò máa bí àwọn kan nù so competition then àwọn àfáà tó ń panu pọ̀ lórí wípé àti máa lo ìdá ìjírá kàlẹ́ndà àbí ọ̀dà kàlẹ́ndà tí èsè ìjírá kàlẹ́ndà nínú muamalatu wa àwọn hanafiya ni malikiya ni shafiya ni wọ́n gbà wípé ní ìsídà islam ìgbàláyé wà fún wa mùsùlùmí láti lo hijira calendar àbí láti lo any other calendar tí èsè hijira ida shamsiya ni àbí hilaliya àwọn lona àwọn tó ń lo uh, gregorian sona so ìkéyìí tá a bá lè lò níbẹ̀ àwọn afáwọn pé ní contract wa òun uh, kátàkárà wa ti tó perfect ni tó ń tọ́jà tá a ni pé torí bí tó three years back láti pé Saudi Arabia wọ́n shift kúrò. Cool níbi àwọn nǹkan kan kìtì gbogbo ẹ̀ generally but láwọn pàápàá jùlọ tó jẹ mọ́ working days wọn wọ́n shift from uh, lunar lọ sí uh, solar ntọ́fà ni pé ní ọjọ́ mọ́kànlá bí ọjọ́ mọ́kànlá ní bẹ láàrin ìyàtọ̀ tí ń bẹ láàrin lunar eh, calendar àti solar calendar tàbí jura wọn lọ sẹ́mọ̀ gbogbo ìjọba ayé so oríṣiríṣi náà máa wá àwọn gbà wípé àwọn náà ní economic crisis nú àwọn ọ̀nà táwọn rò pé ní àwọn tó lè fi reduce eh, cost of governance àwọn táwọn tó ń fi pawó wọlé kò ní pé káwọn change kò ní í jẹra táwọn bá ṣe bẹ́ẹ̀ wọn ó realize eleven multiply by twelve days so yóò máa lọ bí two to three months so owó oṣù yìí ni pé ní owó oṣù tí wọ́n san èyí tí wọ́n bá fi san owó oṣù eh, mẹ́ẹ̀nlá tí padà máa kó sí méjìlá tán bá lo ṣàmùsíyà eh, ṣùgbọ́n eléyìí náà ń tẹ́kọ̀ọ́ sọ ayé pé ní gbogbo ń tà ń yìí gbogbo ń máa ń jẹra wà under political thought ni kò sí lára religious uh, body wallahu ta'ala alam bisawab wa sallallahu wa sallam wa baraka ala nabiyina muhammadin wa ala alihi wa sahbihi wa sallam. forty. Eh, eh so eh, bẹ́ẹ̀ ọlọ́sàn ẹlẹ́sàn rẹ̀ yìí tí tó rinlẹ̀ nínú tàríkò ni wípé ó ti kàmálà ó ti pé ọgójì ọdún kó tó di pé nùbó wà dé ó wà ní ọdún ẹlẹ́ẹ̀kẹ́ ẹlẹ́ẹ̀kọkànlélógójì forty eh, four tiẹ̀ ló wà kìí pé nígbà tó wà ní ọmọ ó ti pọ́ gójì ọ̀rẹ́dì so forty four ni ló wà sísè dókòó tí èyí tó lé náà ò tí ì pé ó ti ó ti ó ti complete forty years ẹ̀ so nù lára àwọn kan tí doctor ó ti padà di professor nísìn Akram Bayal al so ó ní hẹ́ẹ̀dì council for prophetic sira ní Medina ọ̀rọ̀ kọ́lọ́kọ́ sàlùkọ́ dáadáa wọn so àwọn ni wọn àwọn gbìyànjú wọn ṣègbésẹ̀ ń gbà wọn àìpé ní ìgbìyànjú táwọn aládìsí ṣe láti differentiate láàrin kan so wọn náà ṣe kódà wọn ní tíra kan tá ń pè ní. asiratu nabawiyatu to tó tíra náà nù tó àwọn tíra àti tí ò bá mu ká ń jọ tó wá fà ti o ò ká lè ni wípé abu ishaq sábìlì magazi àfa kan àwọn àgbà ni òun náà ni ọmúdà àwọn onísíra ẹ kò síbẹ̀ ṣe sọ nípa síra àfi kẹ́ ẹ kẹ́ òun sì ní lọ́dọ̀ àwọn kì í ṣe so. wọn ò rọ́nà lọ láti lójó pọ̀ nítorí títí wọn ní ọ̀tẹ̀ ẹnu àwọn nǹkan tí ṣéèkì uh, akaramudan làwọn máa rí tí wọ́n ṣe òní lẹ́yìn wa lọ́tà aláàbí sọ wọn. so kágbé dàbí subhanaka wa rahmatulahi ilaha illa anta astaghfiruka wa atubu ilayk